ọ̀dà ẹ̀yin tí ẹ rí ọjọ́ tó dára. if you have witnessed today. ẹ̀yin tẹ́ mọ̀ pé oṣù mẹ́fà tó kù ire lẹ́ẹ̀fi kó. if you believe that you are going. ọ̀dà ẹ kí hallelujah. sọ pé tèmi á dára. it shall be well with me. yọ̀gbà. I will succeed. Gbogbo èèyàn mọ̀ sọ bẹ́ẹ̀, èmi bí ọ̀nìkan tèmi á dára. I will excel. Mo ní ìwọ tó gbà sọ ńlá wọ̀ lóṣù mẹ́fà kí hallelujah. Amen. But I want you to pray that prayer very well. Oṣù tó kù yìí. These remaining months. Má jẹ́ ó di ojú ogun fún mi let it not turn to war. má jò di kíni. ẹ̀yẹ́ ni pé olúwa má jẹ́ fi ja ogun láyé. I don't want to use it to wrestle battle. tó lè fi gbàdúrà má jẹ́ n fi ṣe kíni o lórí iṣẹ́ rẹ kọ́ má jagun lórí ọmọ kọ́ má jagun lórí otí mi àti ntí ò mi ọlọ́run o má jẹ́ fosùn mi fàtó kù yìí má jẹ́ ó di wàhálà fún mi ọ̀yà àdúrà bẹ́ẹ̀. jésù kristi olúwa wá. àdúrà yín rèé ó wà nínú ìwé kírónìkà kìíní orí kẹrin ẹsẹ̀ kẹsàn jabesi sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. ìyá rẹ̀ sì gbé orúkọ rẹ̀ ní jabesi. ó tó báwọn. that's enough. kí wọ́n tó sọ pé èèyàn ṣe ọlọ́lá ju àwọn ìran yẹn lọ. before they will say someone is more honourable. àti dalari. that means he has been uh, vindicated gbàgbọ́ pé ò ní ránró. do you believe that you are not going to revenge? ṣé wò ò ní ránró? hope you are not going to revenge. olúwa fà mí jáde láàrin ìran bàbá mi. lord kí gbogbo aré rí ìràwọ̀ mi láàrin oṣù mẹ́fà péré ọyá àdúrà bẹ́ẹ̀. I oh, see my star. Father, single me out. Single me out of my family so that the entire world can see my star. sọ̀rọ̀ jáde gan-an. sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde. jésù kristi olúwa wa ẹ pariwo you're gonna shout olúwa lord ègún ló jẹ́ jábèsì gbàdúrà yẹn. It was a, a, a, a cause that made Jabez to render that prayer point. Ìkún má tayọ wọlẹ̀. The causes of not. Níwájú Ọlọ́run Ọlágúnjú. Ègún má ṣe rere láyé mi wọlẹ̀ ọyá àdúrà bẹ́ẹ̀. Be buried Every causes of not excelling or not succeeding enter into the ground tonight in the mighty name wọlẹ̀. jésù kristi olúwa wa. amen. orúkọ kórúkọ táyé rí kó pè ọ́. the world can call you any name that they like orúkọ kórúkọ táyé rí kó pè ọ́. no matter the name that people call you. orúkọ kan ti borí gbogbo orúkọ. there is a particular name that is bigger than every other name. ẹ pariwo ẹ̀yin bàbá mi. shout ẹ pariwo ẹ̀yin màmá mi. shout my mother. orúkọ tí gbé orúkọ mì. the name that swallow names. orúkọ tí gbé èpè àti àyájọ́ mi. the name that will swallow curses. ẹni tí ọ̀bá rí lè gbọ́ dọ̀la. whoever that cannot say this that will have to wait till tomorrow. gbogbo orúkọ tí ayé ń pè mí tọ́jú orúkọ ìbànújẹ́. all the evil name that the enemy orúkọ is calling me. orúkọ Jésù o. the name of Jesus. ọ̀ya gbé mi níwájú mi. swallow them. ọ̀ya àdúrà. orúkọ Jésù ọlọ́rẹ̀. jésù kristi olúwa wa. amen. ẹ gbọ́ eléyìí dájúdájú. listen to this. gbogbo bí tó o bá fi àrọ́ǹdà gba ire rẹ tó o fi wọlé sínú ògo ó lè ń dà ọjọ́ iwájú ẹ̀ ṣùgbọ́n tó o bá fàdúrà dìde tó o sì lè dúró lórí ọ̀rọ̀ rẹ̀ bíbélì wípé ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ọ̀nà àwọn èèyàn tí kò joko ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ tí kò sì rìn ní ọ̀nà àwọn ẹlẹ́gàn dídùnnú rẹ̀ wà nínú òfin olúwa ó ń ṣe àṣàrò lọ́sàn-án àti lóru ó yóò dàbí igi tí a gbìn sí etí ìpadò tí ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ ewé rẹ̀ kì yóò sì rẹ̀ o mélòó ni ó tọ́ bá ṣe ohunkóhun. yóò máa ṣe déédéé. ẹ pariwo. shout aloud. olúwa mo ti gbọ́ gbọ́. lord i have believed in you. bí ogun mi láyé mi. ọyẹ sọ́dà dùn àgbà. orúkọ jésù kìsì ọlọ́run ẹ̀mí mímọ́ o jésù kìsì mo ti gbẹ̀ ẹ́ gbọ́ olúwa ṣe bẹ́ẹ̀. jésù kìsì olúwa wá. bẹ́ẹ̀ ni wípé olùkọ́. There is time and season for everything. James. Yes, sir. Ara tó o bá ń The wonders ara that. Ara tí Ọlágúnjú bá ń dá lákòókò yìí Whatever we have let us. Surely and bitter true. Ìsìn ni pé ẹ lo ìràwọ̀ míì tó máa going to be another star. Ah. that you will now be amazed. Where is this one coming from? ilé tàn bàbá wa ń kọ́ láyé jọ́hun. the houses our forefathers built. ẹ wá lọ wo àfin. they say go and look at our palace. àfin lélẹ̀ ilé ilé. this is palace this is marvelous. abẹ́ẹ̀kọ́ ṣé ewúrẹ́ rẹ lè gbé bẹ̀ can even your goat live in those palaces now. o jẹ́ pé láàfin gbà náà wọ́n máa kọ́ mára wọ́n máa kọ́ mára lé bí odi wọ́n máa kọ́ wọ́n máa kọ́ wọ́n á wá fi fàràǹdà sí kí ni o sáàárín tẹ́ ẹ̀ máa wú ọ̀run wọ́n á ní sọ fẹ́ dá àfin àfin yẹn wò nìkan mọ́ ká yé accept yẹ ẹ pa láṣẹ olúwa wá wá fi mí dá àrà ti tán nínú oṣù tá a wọ̀ yìí ọyọ àdúrà bẹ́ẹ̀. wá fi ayé mi dára tuntun nínú oṣù tí a wọ̀ yìí ẹ sọ́ di àdúrà. jésù kristi olúwa wá. <laughs> ẹ pariwo. shout. mo gbóhùn pé ká gbàdúrà. I heard a voice that we should pray. bàbá mi màmá mi gbogbo jẹ́ ń gbọ́ mi. mọ́mí dadi lis ten to me. mo gbóhùn báyìí pé. I heard a voice. jẹ́ gbàdúrà. that we should pray. ọ̀rọ̀ òdì tí wọ́n fi di ayé mi mọ́lẹ̀. The strange words that have been used to tie down my life. Ẹ pariwo ọ̀rọ̀ òdì tí a sọ sí ayé mi. The strange words that been that is Nínú òkùnkùn. to my life in the darkness world. Nínú òkùnkùn. In darkness. Ní gbangba. And publicly. Ẹ̀mí mímọ́ o. Holy spirit. Ó mi. Swallow them. Ọyẹ sọ́dàdúrà. Orúkọ Jésù. sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde. Jésù Kristi Olúwa wá. In the whole world ní gbogbo ayé Africa have something. Ilẹ̀ Áfíríkà ní ohun kan pàtàkì tí gbogbo ayé ò ní. Including Nigeria. Pàápàá jùlọ ilẹ̀ Nàìjíríà. If Nigeria don't have it, you be paralyzed. Tí a bá ní ohun tí mo fẹ́ sọ yìí ọrọ̀ ajé wa máa wá sílẹ̀. God give Nigeria Holy Spirit. Ọlọ́run fún ilẹ̀ Nàìjíríà ní ẹ̀mí mímọ́. Ẹ̀yin èèyàn. People of God. Tó bá jẹ́ tí mo rí lójú ran. Ìbí. Ní COVID nineteen fi rapala wọlé ẹ̀ ń bọ́ yàrá kò sẹ́ni tí ó kù mọ́. If it were to be what I saw in no my dream. no security there is no security. bí security bá tiẹ̀ wà security ti hàn fún ten million. the security that they give ten million naira. yóò sọ fún mi pé ẹ lọ́mọ ṣe tẹ́ wá fẹ́ ṣe lórílẹ̀-èdè wa. say go and do whatever you want to do. orílẹ̀-èdè yẹn ti ń gba bribe burúkú burúkú. a nation where they receive where the, a nation that is so corrupt. orílẹ̀-èdè tá a rí pé òdodo rèé tá a ní yà bẹ́ẹ̀. A nation where you see the righteousness and you not go after it. orílẹ̀-èdè tí òfin tí a gbé kalẹ̀ kò sí lórí àwọn olówó tó wà lórí kíni o tálíkà. a a nation that the law established only favours the rich. ṣé ẹ wà ń bí. are you here. mú ayé mi kú olójú kan lóṣù mẹ́fà yìí mú ayé mi kúrò lójú kan láàrin oṣù tá a wọ̀ yìí ọyẹ sọ́dà dúró abẹ́ẹ́. mú ayé mi kúrò lójú kan mú iṣẹ́ mi kúrò lójú kan. ẹ̀yin bàbá mi ẹ gbàdúrà. jésù kristi olúwa wa amen jabesi sì sí ọlọ́lá jù. jabesi oh, yeah, is more honourable than his brothers. jabesi. ìyá rẹ̀ pe orúkọ rẹ̀ ní jabesi. wípé ah. nítorí tí òun bí pẹ̀lú ìbànújẹ́. mbà james. yes sir. wọ́n ní kó o fi ogún ọjọ́ ìbí ogún tó o bá pàdé lọ́jọ́ tí a ń bí ọ that you should pray concerning the battle and the problem you encountered the day you were born to the world. tó yọ ayé rẹ lẹ́nu. that is disturbing your life. àwọn àyà àgbà wọn burú ńgbà wọn bá gbọ́mọ jáde inú ẹ̀jẹ̀ ìyá wọn wà nù ọ̀yà wà conscious wọn á ti mọ̀ pé òsè kínní orí ìwọ ìràwọ̀ tiẹ̀ ló tẹ́lẹ̀ ọ̀yà ìràwọ̀ ẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ. the evil mothers the day they give birth to a child they will, not, they will, they will command the star not to shine. ṣé o rí inú ọ̀gbun inú ọ̀gbun omi ńlá ni a ti lọ yọ àwa ìjáde bóyá nítorí Mósè ìjọsí inú ọ̀gbun ni a sọ tèmi sí o inú ọ̀gbun kèé sọ̀gbun téèyàn lè rìn jáde iná burúkú wọn èyí gbogbo àtọ́ sáré tí wọ́n fọwọ́ sí wọ́n ku egun òṣùbù ṣùgbọ́n ọlọ́run yá máa porúkọ mi orúkọ Jésù mo ti lọ nù yẹn ni orúkọ Jésù mo sì ń lò kí ogun àwọn aṣáájú oníràwọ̀ àwọn ẹ̀mí tí rí ìràwọ̀ ṣáájú ológo ọ̀yá já ọwọ́ wọn kúrò lára mi. The spirit that sees stars before the glorious shine. Gbogbo àwọn tó rí ìràwọ̀ mi ṣáájú mi. All the people that saw my star before me. Ariwo dà Olúwa já ọwọ́ wọn kúrò. Remove the star from my alóore mi bá o. ẹ̀yin akọrin ẹ sọ̀rọ̀ jáde. wá àwọn aríràwọ̀ ṣáájú ológo ọyẹ ẹja sọnù jésù olúwa wá. amen. amen. The days you're going to see the prophet in Either month of Wednesday July. or Friday. Either or Wednesday Sunday. or Friday. Or, or Sunday. Or throughout Sunday. this month. Throughout this month. If I eh, passed away last year July. Lọ, I want to use the month of July to communicate with God. Tẹ́ ẹ I, I, I passed through some tribulation last year. Oṣù karùn-ún, oṣù kẹfà, oṣù keje yẹn ló le jù. The seventh month was so tough. Oṣù keje yẹn làwọn èèyàn dọ̀dọ̀ ma. Mi ì sẹlẹ́gbẹ́ òkùnkùn o, mi ì jẹ́ nìkan kan ní kíni o, ní ohunkóhun. All minister of God tí mo sì tírèènì lẹ́yìn ọdún mẹ́wàá ọlọ́run mi máa sọ̀rọ̀ ẹni tí ó lìdí. Ṣùgbọ́n ohun tèmi ń rò ọlọ́run yìí dà. What I was thinking, the Lord changed it so wòlíì yín ọ̀wá rìn jìnnà kọjá orí òkè rẹ̀ hello. I will be on my mountain. àyẹ̀dà kọ wá bá mi bẹ̀. you can come and meet me on my mountain. yẹ tí ayé rẹ bá ní ìdìbì wòlíì ẹ bá wà lẹ́sọ̀rọ̀ má sì wàá rojọ́ mi ò ráyé àjọ. don't come and be chatting with me. ọlágúnjú lórí òkè kò sí programu lórí òkè èmi mọ̀ lọ bẹ̀rẹ̀ programu tì. I am going there for my own program. mo sì máa ọ máa kan going to use almost throughout this month on the mountain. torí ẹ̀ mi ti kura mi kura o. I don't, I don't like I don't lie. Èmi mo dé I don't need to lie at this level I've got. Mo ti mi ò ṣe I have done the work that none of my generation has ever ventured into. Mo fi pariwo. I want you to shout aloud. Kọ pariwo. Shout aloud. Àtìlẹ́yìn Ọlọ́run wà síbẹ̀. The support of God still remains. Pariwo. Shout. Ó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òdì ọwọ́ bá ayé mi jáde nù ràn bàbá mi. the hands that followed me in my generation. ọya my father lineage. finá jáde kúrò lára mi. by fire leave my body. kí n lè láṣeyọrí ńlá. so that I can survive life. ọyẹ sọdàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù sọ̀rọ̀ ọlọ́mọdé sọ̀rọ̀ bàbá àti ìyá yìí. jésù kristi olúwa wa. amen. ṣe mọ̀ pé bí mo ṣe tún gbé iná ro láàrin ìṣẹ́jú gbére àwọn tó ráwọn ti ń sùn. some people are still sleeping. babájídé ní nineteen eighty six. babájídé nineteen eighty six. wọ́n ní ẹ̀yin ọmọ wòlíì. said the children of the prophet. ọlọ́run wájú àwọn èèyàn rẹ̀ mo ti ń sọ̀rọ̀ àwa tí ń sọ̀rọ̀ wájú wa four hundred èèyàn were more than 400 people. Ní ẹ sọ pé mo sọ̀rọ̀ òdì. You say I say contrary word. Ẹ̀yin àmì ọ̀rọ̀ tí ó jáde ẹ pé mo sọ̀rọ̀ òdì. The word I'm about saying uh, will be contrary word. Mélòó nù yín lọ́ máa yè báyìí? Èèyàn mélòó ni ó yè láàrin yín fọ́? How many of you will live among the 400? plus? Ẹni tí ó bá yè, sẹ́ran ara fẹ́ kó débi ògo ni tí ojú rẹ fẹ́ kó o débi ògo ni. with your flesh with your eye and eye to get your glory. èrò rẹ gan ó tún máa mú ọjà kulẹ̀. even your thoughts can even fail. ẹyẹ èèyàn mi ẹ sọ fọlọ́dùmarè. my people take off. oṣù mẹ́fà tọdún yìí parí. the remaining six months for this year to end. má jọ já sí asán fún mi. ọyẹ sọdàdúrà bẹ́ẹ̀. orúkọ jésù ọlọ́run olúwa dìde olúwa dìde. jésù olúwa wa. I want you to shout the name of Jesus alone. Just once. Fire of the Holy Ghost. Kéèkì ogun ìran. Kéèkì. Kéèkì. The cage. The cage ìkéjì ogun ìran bàbá mi. the cage of the battle of my father. ìwọ lọ bá yọ Ọlágúnjú kúrò ní tiẹ̀. if you are the one that saved Ọlágúnjú from his own. Olúwa yọ mí kò nù kéjì ìran bàbá mi. remove me from the cage of my father. ọ̀ya àdúrà. ọba lè pè é kù sí ọ lọ́wọ́. Cheio! shallow glory. Orílẹ̀-èdè tí a máa ń dé èèyàn mọ́lẹ̀ fi ṣẹ̀rú. is a nation that they will tie you down. Ó You shall. Ìdè tí wọ́n dè mí tí wọ́n fi fi mí ṣẹ̀rú. The bondage of the enemy. Ọ̀ya bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù bọ́ọ̀lù ọ̀ya àdúrà. Consume them. ìdè tí wọ́n fi di ayé mi tí wọ́n fi fi mi ṣẹrú ọjẹ́ sọ̀rọ̀ kó o fò sókè kó o má jẹ́ kó o má jẹ́ kíkiní mú ọ mọ́lẹ̀ orílẹ̀-èdè slavery slavery country ọ̀ya tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀. jésù olúwa wa. wọ́n mọ̀ pé tí mo sọ fún ààrẹ lómi pé ah, ah, july july july ọ̀làgójú sọ wípé july. baba said july wednesday. wednesday. bóyá ló wọ́n máa wá friday bóyá ló sunday lẹ́ẹ̀kọ̀ọ̀kan. probability of coming. tí a fún èmi ni pé bí n bá tí n bá gbé ìjọ ìwọ ìlú yín lọ́la ẹ lọ sọlẹ̀ tó bá jẹ́ fifty ègún lẹ́ni yọ padà di four ìlú ìlú tẹ wà yìí wọ́n fi ń pa ègún rẹ ni èmi ti gbàdúrà débi olúwa I want sign and wonder immediately ọlọ́run ní rárá mo fẹ́ máa fi ọ̀pá ègún ọ̀ràn rẹ káàkiri ni nígbà tí ọlọ́run rán mi lọ sí àwọn tó mọ̀ mọ̀ àwọn tí ò gbàgbé wọn mọ̀ tá a máa ń lọ sí Àbújá every three three months à ń bọ̀ wa kí ni ń porúkọ ẹ̀ bàbá dé olólùwà rán wá sí Ifẹ̀ àti Mọ̀dákẹ́kẹ́ olóòsì lọ mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ti fún mi nílẹ̀ tọ́dún mẹ́rin olúwa sọ pé tó bá wá ìjà Mọ̀dákẹ́kẹ́ àti Ifẹ̀ á parí ṣùgbọ́n jọ ọba wọ bí èmi olúwa wà solúsàn sí adébẹ̀ kò tó sùn mẹ́ta ni bàbá olúbùṣe Ifẹ̀ ló pe bàbá Mọ̀dákẹ́kẹ́ jẹ́ á ìjà kí tí ẹ tàbí tí ègún ti ń parun. why will you not come ọ̀ràn rẹ̀ ó sì máa tó tẹ̀síwájú. to this headquarter and you still experience curses and bondage. ègún àìní ègún orí burúkú ègún àìsàn ègún wàhálà. the curses ègún bó o ṣe lọ lọ́bọ̀. of emptiness ègún asọnidówó. of nakedness. ẹ paláṣẹ ntí mo bá débẹ̀ ni pé mo wà nílé o mi ò sí nílé o gbogbo bí mo dálẹ̀ lọ́lọ́run ti ń ṣiṣẹ́ bákan náà. All the praise that God has used me to establish, God is working there. The only thing remaining for ministers of God, I used to fight people. It's not a fight to death. It's a fight for you not to put your hand in this ministry so that it will be useful for yourself and other generations. I told I told some people at Abuja. ẹ bá rí i pé bàbá Ọlágúnjú ní ńlá láyé ẹ̀yin ará Abuja mo léèyàn mẹ́rin péré tí mò ń pè l'Abuja títí tí sáà mo ti kú òǹbẹ ní olówó dáadáa tẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni bá pèrè tó bá bù mí báyìí ló ṣe rí n sì rò pé owó yín tí ìwọ two million one million rí pé ẹ lọ gbé fún dáàdi kò God is working even without going after rich people. Iṣẹ́ ìránṣẹ́ say sinmi lé yẹn ẹ̀mí mímọ́ ló sinmi lé. Sọ́ọ̀bù àbò ò ní bọ́. Whether I'm at home or not. Ẹ pé àwọn èèyàn wá. Invite people to this ministry. We have capable minister of God here engine tí ọlọ́run gbé sínú rẹ̀ tí wọ́n á wà á tí ó sì ṣiṣẹ́. they will drive the engine of this business. òjì abátí ní ká ẹ ṣe ẹ ṣe. whatever they ask you to do do it. ṣùgbọ́n ọjọ́ àìfiyèsí lẹ́kàn rí tí n tún yọjú gbì. but I can just appear and I will go back to the mountain. ọjọ́ ó ti di ọjọ́ rapture. it will not be like the days of rapture. ọjọ́ rapture ẹnikẹ́ni ọ̀ma. that you know even wọ́n bi Jésù gan léèrè Jésù ló nọ sí kẹ́lẹ́. they ask Jesus Christ when are you coming by say I do not know ó láfi bàbá àwọn tí ń bẹ lọ́run. except my father in heaven. àti gbàdúrà jábèsì là ń gbà. we are still praying the prayer of jabez. wọ́n sì bá ń wa kókí má lẹ̀ nǹkan mọ́ ọgbọ́ má wo kíni. do not look at the clock. má ṣe kíni. àìdojú àdúrà fẹ́ gbàdúrà. we want to pray. crossover láwa yìí. we are in crossover crossover night. òní lọ láti on the thirty one thirty-one of uh, June, June to first of July jẹ́rìí pé o you are so fortunate. sọ fọlọ́run. tell God. wà á ní olúwa rọ́bì dànù kúrò lórí mi. Lord remove every gbèsè kúrò lórí mi. Ègún gbogbo tí mo gbé wá. Remove curses. Ẹ máa fọ́, ẹ máa fọ́, ẹ máa fọ́. Ọyá àdúrà. Remove the curses into pieces. màmá ìmọ̀gbàdúrà jẹ́ǹtù. gbogbo ègún ikú òjijì ẹ máa fọ́ ègún àìlọ́kọ ẹ máa fọ́ ègún àìláya ẹ máa fọ́ ègún àìṣerere láyé ẹ máa fọ́ dànù. Jésù Kristi Oluwawa. Amen. My brother, do you hear Yoruba? You don't hear Yoruba? You are hear Yoruba very well. God bless you. Itara gbàdúrà. Ẹni kan wà bẹ́ẹ̀ ṣe máa ń gbàdúrà rèé o. CAC ló làdúrà. Àti ọ̀rọ̀. God gave this ministry. Tí ìsí ọ̀rọ̀ wọn kọ́ wọn. Word the word of God. Títí ọ̀rọ̀ yìí rárá o. Kì í ṣe CAC. God gave us the word. Or àdúrà CAC èsì àdúrà nù ìwé. Ọmọ àlẹ́ CAC ni ó máa pe àdúrà nínú ìwé. It's not called from the book. Iná ẹ̀mí mímọ́ la fi tẹ̀dó CAC. It is fire of the Holy Ghost that is used to establish his uh, ministry. Mo ẹnìkan. I can see someone. Ó kà wípé ìwọ lọ yọ Daniel nínú You are the one that saved Daniel in the pit of the life. Nínú ayé tí a jù mí In the pit of the enemy. Nínú ọ̀gbun ayé tí a jù In the dungeon of the enemy. Take us out. Oh yeah, dua. Mama, yẹn sọ̀rọ̀ jáde. ìwọ yọyọ Daniel ní òkìní o. Jésù Kristi Olúwa wa. Amen. Amen. Amen. Amen that the Lord has used you. If they say that that person offend you. Òjò tí wọ́n bá ní ọ̀sọ̀rọ̀ mi lẹ́yìn. Tàbí mo sọ̀rọ̀ rẹ lẹ́yìn. If I say something about you at your back. Bàbá àtọmọ ń jà. Father and son normally fight. Ṣé alọ́lẹ̀ bí ọjà yìí? Ọmọ bọ́bá jàre òun náà lọ jẹ̀bi. Ó kúkú lọ bí bàá rẹ̀ wọ́n sọ báyìí fún mi bẹ́ẹ̀ ni sọ́ọ̀nà bàá ni. You cannot beat your father even when he's guilty. One thing that you must not uh, voice out or speak out. Do not say contrary words to your father. Son, if your son happens to join the ministry. and you see that he's prepared. to to to draw spirit to himself. hello. hi. sọ tell me the spirit that is greater than the spirit of God. tó do not be afraid of that that can kill your flesh. tó but the one that can kill your flesh your spirit and send you to hell. kí ló ń bí eléyìí bára bá túyàn kò sí téèyàn ò lè sọ o ní àkókò kan àwọn kan sá wá bàbá rẹ fẹ́ tújọ rẹ nígbà tó twenty nineteen ninety two. nineteen ninety two. wọ́n ní bàbá rẹ wọ́n ní aṣọ pẹ́gbẹ́ rẹ̀ ń bẹ̀ ló fẹ́ gbé ṣọ́ọ̀ṣì I say your daddy your father want to establish church beside you. mo ní ẹ sọ fún bàbá pé tó bá ráàyè. kí lorúkọ city kí lorúkọ ilé that if you have a space at Daramola, you should come there. Let him come and commission his church there. Whatever God will do in the life of the son uh, will not be diminished and also in the life of the father. Wọ́n And they also described that place Pastor, to me and I went there. And I told him that the work of Akowanjo is a work Jima that bus stop níbi tí. That place at Jima bus stop. Pẹ̀lú orí ọ̀fẹ́ area ṣàṣà yẹn ni wọ́n rí lẹ̀ sí báyìí. It's around that ṣàṣà. Agbára Ọlọ́run nígbà ni ọmọ pé bàbá mi wà níbẹ̀. Hello. And this ministry do not know that my father is there. Ṣé mi mọ wà ń dìímù ní ìsìn? Orúkọ agbára Ọlọ́run nígbà ni lọ́wọ́ à ń dìímù. Amen. Amen. Èmi mọ̀ pé bàbá mi ò lè kú òlòkè odò. I know my father cannot live òkè odò. Kọ́ wa jókòó tì mí to come and sit ẹni tí ó sì fi bẹ́ẹ̀ and whoever that is going to lè lẹ́mìí mi ọ̀tàn àbí ọ̀tàn cannot have my spirit àti ro mẹ́sẹ̀ kó lè nǹkan ju nǹkan lọ èèrà ń gbéra mi kankan ń gbé kankan mi ejò bó ṣe gùn tó a máa gbé ejò ẹgbẹ́ mi snakes ẹja ń gbẹja mi and fish normally swallow fish. wọ́n ló sọ pé kí wọ́n pọ̀ ọ̀lẹ̀ olúwa nígbà wọ́n gbé jóná mi ń gbò gbàdúrà ẹja sì lọ sí èbúté yíyanjú ó sì pọ̀ sí. kí ló dé tó gbọ́n wàá borí rẹ ẹ kígbe oṣù mẹ́fà tó pé ogún ò borí mi o. this is many six months. mú mi wọnú ògbó lọ ọ̀yá àdúrà. problem must not overcome me in this remaining six months. ń sọ̀rọ̀. Jésù Olúwa wa. Ìyá wa gbàdúrà Jábésì ọjà kí n má dúró. Let us pray the prayer of Jabez. Ẹlòmíì ti gbọ́njẹ ẹlẹ́lẹ́ ibi ń pa lọ́wọ́lọ́wọ́. Some people are already on. Leave us, let us. Bàbá uh, aládùá ìdè, aládùá ni mi o. Mo ti rí i pé gbogbo èèyàn lè ké màmá màmá mi bú sáàrí tọ́ rojú rere ọlọ́run kò sojú rere èèyàn èèyàn kan ò lójú rere lọ́wọ́ ẹ̀mí amúnisìn ní bẹ́nu gbogbo èèyàn ẹ̀mí ò ní jù mí lọ mi ò ní jù ọ lọ ọwọ́ adẹni tágbára rẹ̀ bá le jura wọn lọ sótọ́ bá wá so mọ́lọ́n ta ló fẹ́ da ọ that's why you have to draw nearer to God. ẹ sọ pé ọtán àbí ọtán ọtán lọ́wọ́ alágbára tí ò ní gbogbo agbára lọ́wọ́ ọtán àbí ọtán ẹ pariwo shout. ó sọ fún ọlọ́run. you thank God. gbogbo ọ̀nà tí wọ́n dí mọ́ mi di àkókò yìí. all the ways that have been blocked. gbọ́ dáadáa gbogbo ọ̀nà rere tí wọ́n dí mọ́ mi títí di àkókò. all the good ways that the enemy Wà have shot. wà ní ọlọ́run ọlágúnjú. to this very moment lórí ọlágúnjú. olúwa ṣí ilẹ̀kùn náà. open up those doors open those doors. sọ̀rọ̀ yẹn jáde. Jésù Olúwa wa. Amen. Any information, any bad information you hear about your family cannot hinder your life ìfìyà náà bí èlésì ìròyìn búburú tí ẹ bá gbọ́ nípa ìdílé yín kò lè ní agbára lórí yín tí ẹ bá ti ya ọ̀lẹ. Jabesi is the best example. ẹ Jabesi ó jẹ́ àpẹẹrẹ. wọ́n ní yes sọ pé torí pé mo bí pẹ̀lú ìbànújẹ́. because I gave birth to him in pain. sọ wá pé ìbànújẹ́ yẹn ó pè jáde àbí ó pè jáde ntọ́sọsọ lọ ń gbọ́ àbí ọ̀gbọ́. and God òun ò sọ̀rọ̀ torí òun ò jókòó báwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe jókòó. you are not sitting the way your brother sat. ọwọ́ àṣì ọlọ́lá jù wọ́n lọ. he now made made him honourable than them. gbàdúrà yìí o. yes sir pray this prayer. lọ́ọ̀tún ọ̀sọ́ bẹ́ẹ̀. to the right. lọ́ọ̀sì. go to the left. lọ́ọ̀sàlẹ̀. go to the. lóòkè. and go tó lè gbà á olúwa gbàgbára orí mi lé mi lọ́wọ́. lọ́kọ̀ lé agbára orí tó sọnù mọ́ mi lọ́wọ́. olúwa gbàlẹ́ lọ́gbàlẹ́ ọ̀yà àdúrà. orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lókè lọ́ọ̀tún lóòsì lọ́ọ̀sàlẹ̀ agbára orí tí wọ́n gbà lọ́wọ́ olúwa dá padà olúwa dá padà. Baba mi ẹ gbàdúrà ìyá ẹ gbàdúrà bàbá ẹ gbàdúrà. jésù olúwa wa báwọn kan wẹ omi táwọn gbé òkè táwọn kan bá já nǹkan gbà. if some people are just something from you. tí wọ́n lù mọ́lẹ̀ nù ran bàbá rẹ̀ and they drop it on the ground tàbí ẹ̀ or or they throw it inside the river. ẹ bá ń sọ bí agbára ọlọ́run ọ̀ka ẹ bá ń sọ bí ojú rí òde. ọ sọ bẹ́ẹ̀ ni o ibi ẹ sọ sí mi ò mọ́. where have you thrown it to I ibi á fìbínú sọ sí mi ò mọ́. where the enemy has come wà ní alágbára ìbẹ̀rẹ̀ àti òpin o. you are the power sàwárí ẹ̀ fún mi ọyẹ sọ́dàdúrà. locate it for me where my glory where my destiny has been thrown into I do not know father locate it for me locate my glory for me. bọ́lá ń sọ̀rọ̀ bá sọ̀rọ̀. jésù kristi olúwa amen. gbomi orí aládùúgbò ìdúró ẹsẹ̀ aládùúgbò ìdúró bàbá jẹ́ pé o fẹ́ da aládùúgbò. if you wan be a prayer warrior. mọ̀mọ́ ọlọ́run lórí òkè yìí. I know the God of this mountain. Tó bá fún ọ níre tó ọba lè gbàdúrà o lè sọnù. If he give you goodness I cannot pray, you can misplace it. Torí tó bá wá gbé agbára àdúrà sí ọ́nú tí ń dá ọ láre tó ń lo òkè bàbá lẹ́ni tẹ́ni tó lè ṣe ọ lórí. Nobody can stop you hey. when you have the machine of prayer in you. Sọ fún mi. Tell me. Àáké sọnù. An ark is being misplaced in the river. Sínú odò. In the river agbára ọ̀run sì fi gi jáde. and the power of heaven used stick to locate us. igi lọ sàlẹ̀ àáké fò jáde. the stick went down and the axe came up. gbogbo òkúta lágbára ayé ti gbà lọ́wọ́ mi. oh yes. ọlọ́run oṣù kéde ọyá gbélé lọ ọyá àdúrà ọjẹ́ sọ̀rọ̀ jáde. alágbára láyé àti lọ́run alágbára láyé àti lọ́run ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀ ṣàwárí ẹ̀. jésù olúwa wá. bá a my father. wá nǹkan kan wá lọ wòlé ọ̀làgójú agbára ni ọwá wá. when you are coming to the to prophet ọlágójú look for power. òsibítí agbára bá dé owó òde ọlá òde ìyá dé. when you have power you have everything you have Baba money you have faith. bàbá ọlágójú bò wá láti ṣe. how we gonna do it. ah gbogbo ntẹ́yìn èèyàn ń ṣe èyí you are not doing what people are, that are following me before are doing. bẹ́ẹ̀ nìkan bá fẹ́ gba àyè mi nígbà tí bàbá abiyara mú mi kiri ọgbọ́n ni yín èyí lọ pé lágbájá wa kájọ lọ ibì kan máa ní mọ̀ ń bọ́ sà bàbá sì débẹ̀ máa wà rárá ó ní lọ kí bá ní bàbá wọn ló ti jáde lọ. if someone to take my space ọwọ́ akun yóò ṣe lé mú mi lọ ọwọ́ adijọ́ kan bàbá béèrè lọ́wọ́ mi pé kí ló fẹ́ gan-an. What do you really want? There's just one thing I'm looking for. I just need one thing sir. I need the power of God in you. so that he can also come to me. bàbá ní ẹni tá a ní ọwọ́ àwo gọ̀bì tó ní kílè léyìí gọ̀bì gọ̀bì ẹnu ẹ̀ lọ́wọ́ a máa tẹ̀síwájú nígbà agbára sì dé bàbá ní ẹ wò ó bí mi ò gbàdúrà fún mọ́ láyé ntọ́wọ́ ajágbà ó ti jágbà and eventually I received the power of God from Baba. How much will Baba give me? That yín ìkọ́bí. Owó bàbá Abíára fẹ́ fún How much is going to give me? Olúwa I used to establish. Mo rí àwọn I wanna give you two minutes. Ọya agbára àṣerere wá sinmi sí mi nínú. No? the power of success come and reside in me power of success come and reside in me. ṣé gbogbo èèyàn ló ní ìdí ẹ̀ agbára àṣerere láyé àti lọ́run wá sinmi sí mi nínú sọ̀rọ̀ jáde. agbára àṣerere láyé ọ̀yá yọ̀ǹdẹ̀ sínú ayé mi ẹ̀mí ìṣerere láyé yọ̀ǹdẹ̀ sínú ayé mi. Jésù Kristi Olúwa wa. Hey, nah. days ago. Olúwa ní ọmọ mi. Lord say my son. Ojúran láti parí iṣẹ́. It was in the dream Lord, that in the sleep. Lọ wá ìránṣẹ́ mi náà kó Adéjàre lọ. Go. Mo sì déwájú bàbá èrò tá a fẹ́ tí bàbá rí bàbá ju eléyìí mẹ́wàá. I go to him to his front. Ṣùgbọ́n mo rí orí ọ̀fẹ́ àtàánú And I receive grace and mercy. Bàbá mi díẹ̀ ṣẹlẹ̀ mọ àwọn tó súnmọ́ wọn súnmọ́ wọn súnmọ́ wọn. Nígbà àdọ́dọ̀ yẹn, ah, ó lóun kọ́ lòun mú àdọ́dọ̀ òun. Ó ní bàbá ẹ̀mí tí ń bẹ́nu rẹ̀ ní ojú ẹnìkan ò ní líìkì ẹ mọ́ lọ kọ lẹ́tà kó fún bàbá wọn fún ọ lápọ̀mẹ́ǹt. nobody will lead you there the spirit of God will lead you there. àtúrí inú àwọn ọmọ wọn tí ń sọ wípé òun fẹ́ rí wọn tó tún á ń bẹ́ẹ̀ ni òní èmi náà ti rí wọn pẹ́ ìgbà mo sì rí wọn. and when I saw him. ọlọ́ngbọ́n tí wọ́n fi ń wọ owó níwájú wọn ó tó kinní bíi mi tí wọ́n fi ń wọ owó. what they used to drag money in his front. ẹ̀sìn mọ̀ wọn èyìnbó wọn èyìnbó tọ́mọdé lè gbọ́ ni. Is an, he used to speak very uh, lightly. Àwọn èlò ka vocabulary. He doesn't use vocabulary. Lẹ́yìn tẹ́ ẹ máa lo vocabulary. Ẹ̀yin tẹ́ ẹ máa wé ni ẹ máa ń lo vocabulary ńláńlá. Ẹ bá gbé kalẹ̀ làwọn èèyàn bá máa wá dínkù kiri. Torí ńgbà tẹ́ ẹ máa ń tẹ́ ẹ fi sọ ẹ kàn sọ pé jàǹjà ọ̀fọ̀ jàǹjà sàkàtúrà. <laughs> Ọwọ́ akubi tẹ́ ẹ ti á rí. Ọba di kẹ́ ẹ máa lọ sí sídìkò. Àwọn tí sì ń fọ̀ ọjọ́ àwọn tí ń bẹ lásòrò ọ̀kìnní. Ẹ ti rí pọ́nmọ́ kan tí ń fi ṣe yẹ Oòduà ó rò pé yìnbó lọ́fọ̀ fẹ́ yìnbó ó fẹ́ de fọ́ ni ọba wa kò ní rí inú díkò láyé wọ́n sábà pé òun náà ń ṣe kíni o òun náà ń fẹ́ yìnbó olódo sọ pé olódo olódo baba ni how are you my brother you are welcome prophet how are you how's everything what do you want kí ló fẹ́ I need push I need anointing the the anointing of your life I need it two portion two double portion. mo ní di bàbá kan busẹ wọn ti busẹ rin wọn sì busẹ rin wọn ní see that money he started laughing owó rẹ o he said see money what do you want mo tún sọ ń gbọdọ lẹkẹrẹ ọmọ bu ẹrin ọdá ọba jẹ ìwé tó wá wá nìyẹn kó rí bẹ́ẹ̀ fún ọ àti ìran rẹ. and so shall it be for you and your generation. mọ sọ jù bẹ́ẹ̀ lọ. he didn't say more than that. ntẹ́mi náà sì ní torí ẹ̀yàn bá ti lọ́dọ̀ prophet lọ́wọ́ asán. we are going to prophets uh, empty handed. olúwa ní nǹkan you are your own you won't receive anything. ọlọ́ọ̀rajà ni. you are going there to trade. ó yẹ sanwó ẹ. you are about to drop something. owó téèyàn bá ọjà téèyàn bá lọ rà lọ́fẹ̀ẹ́ kì í sọjà rí. when you go to market empty handed to go and buy to go and trade is not a good trade. èmi rò pé bàbá ni ó lọ́wọ́ mi wọ́n ní sọ́nù àpò yẹn ọ̀tọ̀ lẹ́ni tuntun wọ àpò yẹn. drop it in one sack. ìwé nìkan bàbá gbà lọ́wọ́ mi mo ra ìwé mẹ́rin lọ. The only thing he collected from me is books, Our books. Mo ra ìwé mélòó dání? About I bought about four books. One, wo one, wo wọ́n wo wọ́n wo. Look at it. Ẹyọ kan jẹ́ tiwa ń bì. Ariwo dà. Ṣọ́pa. Olúwa jù mí sínú Father, àti ṣàṣeyọrí láti oṣù yìí lọ títí ọjọ́ ayé mi. From this very month to the end of my life. Ẹ̀bùn a máa kú gift can die. so bye bye. yes sir. owó a máa kú. even money will get finished. ṣùgbọ́n agbára kì í kú o. but the power of the Holy Ghost will never end. lẹ́yìn ikú Èlísà a lọ sin òkú. òkú fara kẹ́ egun Èlísà ó and the bones of Elisha was able to raise the dead. Ah èmi è débẹ̀ rí bóyá wọn ò débẹ̀ láàrin ọdún ìtàbọ̀dún tí ń bọ̀. àtọ́jọ́ tí mọ bí wọ́n sin babalọ́lá sí wọ́n ní kí lorúkọ bẹ̀. ẹ ẹfọn àlàyé. ẹfọn àlàyé mo ń gbọ́ ní èdèbẹ̀ rí o. I only hear about it I have not been there before. ṣùgbọ́n wọ́n ru òkúta tó iyebíye síbẹ̀ kèé pẹ́ tí àwọn èèyàn fi kó tán wọ́n fẹ̀rẹ̀ sí fọwọ́ wa ilẹ̀ lẹ́ bàbá yẹn kí ni ẹ wá lọ. Other people looking for they are looking for power. Ew bọ́ ọba ti porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. when you call the name of Jesus once. agbára tí kì í tí tí kì í sá tí kì í dìbàjẹ́. you ask for the unending power. ọwọ́ ńlá olódùmarè o. the hand of the almighty God. ọ̀yà rọ ayé mi mi. swallow my life. rọ ayé mi mi. swallow my life. mo fẹ́ dẹlòmíràn láàrin ìran mi. I want to turn to a supernatural. ọ̀yà àdúrà. begin to pray. ẹ jẹ́ sọ̀rọ̀ jáde. sọ̀rọ̀ jáde màmá bàbá. Jesus olúwa wa. james yes, nígbà tí bàbá mi pétérù tó ń tẹ̀lé jésù. when my father peter was following jesus. jésù wípé ẹ gba ẹ̀mí mímọ́. say jesus say receive the holy spirit. wọ́n sì wàásù lọ ní èṣù ń tẹrí bá fáwọn. and when they were preaching they they they saw satan bind down for them. nígbà tí nǹkan gbóná girigiri pétérù ló wọ̀n mọ́. Peter saw tribulation, he, did, he could not recognize Jesus. But when the unstoppable power descended upon him. When the power resided in him. And also the followers. And they became supernatural. They became untouchable, unkillable sọ pé ẹ̀mí mo ráwọn kan mo fẹ́ fún ṣẹ́jú kan. I have some people I want to give them one minute. Ó kàn béèrè pé Olúwa fún mi lágbára tí ò ṣe é dá dúró. You just ask Father give me the unstoppable power. Ojú oorun wọn ti ń dán It is in your sleep that they stop you. Agbára tí ò ṣe é dá dúró mọ́ láyé. The unstoppable power wọn á ní máa yí lójú kan abẹ́ dúró síbí àwẹ̀sì àkókò rẹ fọdún márùn mẹ́fà agbára tí ò ṣe é dá láyé ọlọ́run yọ̀ǹda ẹ̀yọ kọ́ ọ máa fò olúwa yọ̀ǹda ẹ̀yọ ọ̀yà àdúrà. jẹ́ sọ̀rọ̀ jáde jẹ́ kí ọ̀rọ̀ rẹ jáde kó o gbọ́ létí rẹ. ọwọ́ agbára tí ò ṣe é dá dúró ọwọ́ agbára tí ò ṣe dá dúró. jésù kristi olúwa wá. ẹ máa kígbe kẹ́ ẹ mọ́ mọ́ fẹ́ pé agbára tí agbára yíbi dànù iná yíbi dànù ẹ̀mí ayíbi dànù agbára tí ràn bí agbára tí ràn bí aláìbí kì í ṣẹ́ mọ́ lórí. the fire that even dream nightmares will not come to pass. agbára rọ́bì dànù ọlọ́run yọ̀ǹdẹ̀ ọ̀yà àdúrà. let it come upon me. agbára rọ́bì dànù iná rọ́bì dànù àṣẹ rọ́bì dànù ọ̀kàrẹ̀ màmá yẹn ọ̀kàrẹ̀ bọ̀dá yẹn agbára rọ́bì dànù iná rọ́bì dànù oyè oyè oyè oyè oyè lóṣù yìí olúwa yọ̀ǹdẹ̀ yọ̀ǹdẹ̀ yọ̀ǹdẹ̀ o sista yẹn agbára rọ́bì dànù iná rọ́bì dànù àṣẹ rọ́bì dànù iná rọ́bì dànù àṣẹ rọ́bì dànù ògo rọ́bì dànù. Jésù Olúwa wa. Amen. Ọmọ mi já wá gbàdúrà Jábésì. Let us pray the prayer of Jabez. Ẹ kú àdúrà. Jábésì sì ké pe Ọlọ́run Ísírẹ́lì wípé ìwọ ìbá jẹ́ ìbùkún mi ní tòótọ́. Ó tó bá yẹn kọ́lẹ̀ yìí tẹ́ bá bá ń gbàdúrà lálẹ́. Go and write it down if you have you, have, you pray with me tonight. Ọ̀nà àti ẹ̀jìn o gbàdúrà so ọ̀nà àti mẹlẹ́gbẹ̀ẹ́ mi wo olójú ìgbà tó lè lò ń lu wa o lè múra dáadáa. Ọba jẹ́ ṣe kí ni o bùkún mi ní tòótọ́ á wà yí padà. Bless me richly we gonna change it. James. Yes sir. Sọ pé Olúwa. Say God. Yọ̀ǹda gbára. Surrender your power ọba jẹ́ bùkún mi ní tòótọ́. And agbára àbùkún máa bọ̀. The power of riches. Olúwa rẹ́lù mi. Come upon me. Pẹ̀lú agbára ìbùkún. With the power of blessing. Ọyẹ sọ́dàdúrà. Let me come upon me. Begin to pray. Ẹ sọ̀rọ̀ jáde. Olúwa agbára ìbùkún látòkè. Iná ìbùkún látòkè olúwa dàlú mi sọ̀rọ̀ jáde màmá sọ̀rọ̀ jáde. agbára ìbùkún àtòkè wá agbára ìbùkún àtòkè wá iná ìbùkún àtòkè wá. ọ̀yá yọ̀ǹda ẹ̀ sáyé mi jésù kristi olúwa wa. sáré gbélé tí wọ́n gbé wá ká tó gbàdúrà kejì agbára tí ìmáàmù bọ́mọ láì. the power tí never experience failure again. agbára tí sagbara oh lẹ béèrè bí wọn ṣe béèrè agbára rẹ o. this how they ask for power. bí wọn ṣe béèrè ní o. this how they ask for power of the holy ghost. agbára tí ìmáàmù bọ́mọ láyé. the power that will never experience for again. ẹ̀mí mímọ́ orí òkè yóò. the spirit of this mountain. yọ̀ndẹ̀ yọ̀ndẹ̀ yọ̀ndẹ̀ ọ̀yà àdúrà. let it come upon us. jésù kristi olúwa wa. àwọn ọ̀rẹ́ mi ní ẹ̀jú ọ̀nà dúnà dúnà ọ̀làgúnjú. mo ní hẹ́n kí ló ń ṣe fún bàbá rẹ jẹ pé bí ọba sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ tí ó sọ̀rọ̀ á sáfọ̀rọ̀ rẹ parí sá. he always talk about you all the time. bàbá rẹ kan dá wàhálà alẹ́ lórí ayé rẹ. he's even causing problems, concerning your life. kò lè mọ sọ̀rọ̀ rẹ He always talk about you all the time. Mo ní bẹ́ẹ̀ bá ṣe ń ṣe é fún àwọn sí. As you bless the prophet of God. Kí lorúkọ yìí? Má sọ̀rọ̀ má jẹ́ àgbọ́ fún àwọn o. Do not tell the prophet anything you don't want people to say. They will say to your front. Ẹni tí ń rojọ́ ń gbogbo gbà. And they always talk all the time. Wọ́n tọ́ ọba ti ń ṣe wọ́n lóore. When you bless them. Ẹ̀bẹ̀ ni wọ́n máa bẹ̀ pé ẹ má jẹ́ kíkí ni o ẹ má jẹ́ wọn gbọ́ ẹ dákun. you have to beg them not to expose you. wọ́n lè má da akọ rẹ̀ wọ́n á máa rojọ́ rẹ̀ fáwọn áńgẹ́lì orílẹ̀ káàkiri ni sà. they will expose you to the angels of the world. ṣùgbọ́n áńgẹ́lì tọmọnú wọn bí wọ́n ti da akọ para inú kí wọ́n tún yú sókè sí kí wọ́n tún yú sókè sí. and as a mention you you be uplifted you be elevated. ó ní àwọn ọlọ́lá wọn máa dé kíní o wọ́n máa lọ́lá sí. and the rich people continue to get richer. sọgbà. So Are you going to pray? <laughs> ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n tí pé ẹ̀gbọ́n tí Paul wí ó ní alágbẹ̀dẹ bàbá ṣe mí níbi ẹjọ́ burúkú sẹ́jọ́ rẹ lóró òun olúwa ṣe kíni o san fún alágbẹ̀dẹ bàbá ṣe kíni o ó ní ṣùgbọ́n kíní kan ó àwọn kan ọlọ́lá ó ní ẹ bá mi fọlá fún fáwọn àti ọ̀la yẹn bá a ṣe máa ń rojú èèyàn kiri nu. àìdá eré tàbí ibi. if you have done good or you fall down. má do not offend journalist. má ṣe olórin. do not offend singer. ẹ lè pa wọ́n lẹ́nu mọ́. musician you cannot shut them up. àwa làkọ́jẹ́ ìwàwé òkó tó rí wa fín. they will use it to sing if you offend them. nígbà ẹni tí wọ́n sì lásán rí àfin náà gbóná ọkọrin ṣé ẹ mọ orin tó náà fi dáhùn ṣé ẹ gbàgbé orin tó yẹ dáhùn èé o ẹja fi yòókù lẹ <laughs> ẹ fẹ́ gbọ́ wọn fún ọ o <laughs> náà dáhùn àbí ọ dáhùn. he also responded. ṣó olórin ò ṣeé ṣẹ̀. you cannot offend a mus a, a an artist or a musician. you cannot also offend a minister of God. mẹ́ẹ̀yẹn wọn ò ṣeé ṣẹ̀. you cannot offend them. ṣé ẹ ráwọn journalist. journalist bí wọ́n bá ti ń ṣe ìròyìn wọ́n sọ̀rọ̀ ẹ̀. they are also going to talk about you. pàápàá ẹni tó bá ti gbé agbára ọ̀rọ̀ dání. the one that has the power of word. àwa ń caution ara wa ni. we normally caution ourselves. torí pé Ọlọ́run sọ pé àṣẹ mo fi bá ọ bọ́ọ̀lù. because God is working with me with authority. ọ̀yà sí àgbà kejì. let us listen to the second prayer. kí o sì sọ agbègbè mi di ńlá. bó o lo ti fẹ́ kó ṣe lọ́dún yìí lóṣù yìí six enlarge my coat ó eh, oh, oh, kígbe ni. you're shout. fetílẹ̀ o. listen. bí a ṣe ṣe gbá ńkọ́ lèmi ọgbà ṣùgbádùn àkànnà ni. oore tó ṣe mi. the riches that you have given to me the blessing that you have given to me. kò tó pín. is not enough to share. kò tó ṣe kí is not eh, oh. enough to share. It's not enough to share. Àwọn àbúrò yapa lẹ́yìn mi. Abẹ́ẹ̀kọ́, ó sọ fólúdùá rìn. You tell Almighty God. Ohun tó fún mi sọ́di ńlá sí. Enlarge what you have given to me. Agbára ìsọdi ńlá. The power of multiplication. Wọ́n ní ayé mi wá. Let it enter my life. Ohun tó fún mi ò tó pín olúwa sọ mí di ńlá sí sọ mí di ńlá sí sọ mí di ńlá sí ọba sọ agbègbè mi di ńlá. jésù olúwa wa. olórin ẹ kúrò lójú kan. permanent position from a stagnated position. ọmọ fẹ́ kọ́ lórin má sọ lórin. sọ agbègbè mi di ńlá. enlarge my coat. ẹ já fi ìkú lé ọjọ́ ti lọ. let us postpone it Your time is fast gone. gbà kan sí. let us render one more prayer. kí ọwọ́ rẹ kí ó sì wà lára mi. o tó bá wọn. is it not? ọwọ́ ọrú èwo. let your hand be upon me. let your hand be upon me. lára rẹ nìkan ni lára ta ni lára mi lára ọmọ lára aya lára ilé lára ọkọ ní gbogbo ìrìn àjò mi oṣù mẹ́fà tó kù yìí. This many six months. Kí ọwọ́ rẹ wà lára. Let your hands be upon me. Ọ̀ya ẹ̀sọ́ di àdúrà. Jẹ́ kí ọwọ́ rẹ wà lára aya mi. Jẹ́ kí ọwọ́ rẹ wà lára àwọn ọmọ mi. Jẹ́ kí ọwọ́ rẹ wà lára mi. jẹ́ kí ọwọ́ rẹ wà lára iṣẹ́ mi lọ́dún yìí lóṣù yìí lọ́sẹ̀ yìí gbogbo òrìn àjò mi oṣù mẹ́fà yìí jẹ́ kí ọwọ́ rẹ pọ̀ nínú iṣẹ́ Jésù Olúwa wa. Amen. Amen. Amen. Amen. olùkọ́ni. Ah, I've also tried. lọ́wọ́ olùkọ́ni. It's not easy. mo fẹ́ súre fún yín. I want to prophesy on you. Ndabaha èjì abaku ẹ̀bà alásùndàpọ̀. mo wí eléyìí o bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹni bá rí àmì ṣe ó gbà nìyẹn agbára tí ò ṣe é dá lóró pẹ̀lú agbára ọlọ́run mo rìlíìsì ẹ̀ṣẹ̀ orí rẹ. kò sí ẹni tó ní máìkì dání tó lè ṣe àmì ṣé o ti mú dání ẹ má jẹ́ ọlẹ́ o ọlẹ́ o tẹ sàmì tẹ ṣe yẹn kò gbé iná jáde tó Naomi Sekepua. bíà mọ̀ mọ̀ kọ́ wà ń bí kò sẹ́ni tó lè tó lè bá mi dá òtù ẹ̀ tí aago ọ̀bá dúró tí ń lọ ka ka ka ka á ka wákàtí á ka ọjọ́ á oṣù á ka ọdún ẹgbẹ́ ẹni tó rí àmì kan ṣe ìṣeréré rí òtún dúró lójú kan náà. James tí ìṣeré rẹ bá kọjá eléyìí nísìnyí wọ́n gbà lẹ́ẹ̀kejì kó lè sàmì o ẹnìkan ò ní rán ọ lọ Amẹ́ríkà tó fi sọ lọ gba físà Amẹ́ríkà èyí sì ṣe pọ̀ ń gbé bí ọkàn fẹ́ lọ wòran àwọn kan bẹ nù rìn yìí pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run ti lọ tẹ́ẹ̀mẹ́rin ẹ̀ márùn They have gone more than four five times. ọ̀rọ̀ kan náà tó jáde lẹ́nu èmi àti. Same word that came ah, out from my mouth. a lè gbé bẹ́ẹ̀ we cannot live there. ṣé yóò fi ibú ilẹ̀ kan máa lọ gbé nbìkan. for you to now leave this beautiful place to go and live somewhere. ìlú tí ò sí ọ̀rẹ́. a place that there is no there are no friends. ṣẹ́gbọ́n àtàbúrò ń bẹ. there there there there is no. Uh, uh, láti òní lọ. families there. gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ rá mi ṣe yìí ìṣeré rẹ kọ́ máa tẹ̀síwájú sí i. ẹni ìṣeré rẹ tẹ̀síwájú. whoever that is not progressing. kò lè ní èrò rere. will not have a good thought. mo wí eléyìí aṣọ àánú látòkè kọ́ yalu ayé rẹ̀. Oh, lè sàmí pẹ̀lú fáyà mọ́kànlá tó le ah James bá wọn ṣe o yes sir Nàbọ́ríà ó rí bàtà ọfà tí wọ́n fún ọ pé bó o ṣe lọ lọ́bọ̀ yẹn láti ìsinsin lọ kọjáde lára rẹ. fire fire fire fire fire fire fire fire, fire, fire, fire, fire. eléyìí máa lé this should be tough ọwọ́ tó wà nínú omi àtẹ̀jẹ̀ rẹ pé ibi táwọn àràn bàbá rẹ kú sí òun náà ní orí o ṣe ṣe ṣe ṣe ṣe ṣe olórí yẹ pé mọ jẹ ń sórí mo ṣe o mọ mọ jẹ ń sórí mo gbàwẹ̀ mo gbàwẹ̀ o ẹlẹ́dàá mi gbọ́rọ̀ mi ò kojú má tì mí o. tí o bá lè sàmì kan. you can say one amen. ọwọ́ tó ń mú ìjì bá ayé rẹ ọwọ́ tó ní òní tóbi láyé.

Naporia, radiri kapaturia, lesekuba katiria, daoria kapari na masida, de makua múra dáadáa. aṣọ ògo tó ti sọnù nínú ìran rẹ. àmì kan pẹ̀lú fáyà mọ́kànlá tó gbọ́dọ̀ rinlẹ̀ tó gbọ́dọ̀ máa fòkè fáyàfáyà yẹn aṣọ ògo yẹn òru ni ẹ gbà lọ́wọ́ ìran bàbá rẹ ọlọ́run fi òru dá a padà. fire fire fire fire fire fire fire fire fire fire fire fire fire. ẹ mástà rẹ ẹ̀yin kámẹ́rámán a máa mú lọ sórí pápá olódùmarè ní àdúrà yìí a máa mú lọ síbẹ̀ ní ọjọ́ sátọ̀dé yé níbo lọ bọ́ sí ọ̀fẹ́ ọkọ̀ àmì kan agbo àmì kan fáyà kan ní agbo ni ó sì dá fáyà yẹn dúró tó o bá ti rí sí ọ dọ̀la ibi orí ọ bọ́ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè pẹ̀lú agbára olódùmarè dè makuria tó o bá rí àmì yẹn ṣe àti fáyà ẹyọ kan yẹn ibi orí ọ bọ́ sí ẹ̀mí mímọ́ àpọ́sù kó ṣàwárí ẹ̀ fún ọ. Falha! jẹ́ ikọ̀ tòótọ́ ni mí tó bá jẹ́ wípé ọlọ́run ló pè mí tí n ò kó máa gbogbo ẹ̀dá tí ń bẹ ń bí lónìí tẹ́ rá mi méje fáyà méje ṣe mo wí eléyìí tí ẹ bá gbàgbọ́ òní ló ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ rẹ agbára orí tó ha, hey, ha, hey, ha, hey, fire, fire, fire, fire, fire, fire, fire. fire. lọ fóṣù mẹ́fà ìṣe rere lọ parí ilé gba agbára gba iná gbàṣeyọrí gbàyanu kún fún agbára kún fún àṣẹ kún fún ògo kún fún ọlá lọ ṣàṣeyọrí o yóò lójú kan ṣe rere ṣe rere ṣe ṣe rere ṣe rere ṣe rere olúwa ṣe bẹ́ẹ̀. awọ àti ìran rẹ ìwọ àti ìran rẹ bí ẹ bá rà mí kan ṣe láìtùbà ìwọ àti ìran rẹ oṣù mẹ́fà yìí ẹ kó ire wọlé. Amen àṣeyọrí tí ò ní kú lẹ́yìn ikú yín ẹ lọ ṣe é. ọwọ́ àánú tó ń sàn ó bu èmi àtẹ̀yìn. ogun jíjẹ́ èmi àtẹ̀yìn tán. ọlọ́run gbọ́ àdúrà. ọlọ́run dá àdúrà. jésù olúwa wa. ẹ pàtẹ́wọ́ ńlá fún jésù. clap for the lord jesus. うん。